بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم اللهم صل وسلم على محمد وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يقعت تركات جفان النبي صلوات ربي وسلامه عليه àti ìbéèrè ìfẹsẹ̀rinlẹ̀ lórí ẹ̀sìn islam abi allah subhanahu wa ta'ala gbogbo onínáwó tí a jẹ́ onítọ́rọ́ oníkọ́bọ̀ tí ọjọ́ pàwọn náà ni à ń ṣe ètò yìí làkóólé ọlọ́run kí ọba àṣẹyìn ní ẹ̀sìn dáadáa gbogbo àfojúsùn wa aláyé àti lálùkìyàmà ọlọ́run kí ó jẹ́ kí ó rí bí a ṣe fẹ́ ìlú wa gajú mẹ́ ọlọ́run ọba dẹ́dà kí ó yọ́nú sí wa kó jẹ́ kí á bá nẹ́bì kẹgbẹ́ nínú aljanna ma alẹ́dí na ní alladhina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina was-salihina was-shuhada'i wa hasuna ulaika rafiqa innahu waliyyu dhalika wal-qadiru alayhi innahu ala kulli shay'in qadir na'am ní ìpadà sí àkórí ìbánisọ̀rọ̀ tí a wà ń bẹ̀ tọ́jú ọ̀kan nínú àdánwò tí ọgbà létọ́gbà oko tọ́jẹ́ pé láti ibi tá a ti lọ ọbẹ̀ náà ni pé kí ni ọ̀kan nínú ìròyìn àwọn ẹni àlùjànnà awájú kó yé wa pé nínú ìròyìn àwọn ẹni àlùjànnà òun náà ni pé wọn a mọ dáàbò bo àpọ́nlé ọba sí fún wọn bákan náà wọn mọ dáàbò bo abẹ́ wọn kúrò níbi àgbèrè àbí sìnà kókò yóò tí a lè àtàrí bíi pé ajúwe fún wa pé anabi wa salawatu rabbi wa salamuhu alayhi anabi ní talẹ́ni náà tí yóò garanti mi pé abẹ́ tòun yìí o òun á dáàbò bò pàápàá jùlọ ohun tí ń bẹ láàrin ètè rẹ̀ méjèèjì ànábì sọ pé mayadman lé ẹni yóò tọ́ bá lè garanti èmi ànábì pé máa bẹ́yìnà làhíyà yìí ohun tí ń bẹ láàrin ètè rẹ̀ méjèèjì èyí tí ń jẹ́ ahun rẹ̀ wà máa bẹ́yìnà rìjìlẹ̀ yìí àti ohun tí ń bẹ láàrin ìtàn rẹ̀ méjèèjì ànábì ni tọ́ bá lè fún mi ní garanti kó wọn pa á mọ́ èmi ànábì náà hadman lahul janna èmi náà ọ garanti òun náà pé yọ wà alìjẹnà láti wá pé a jẹ́ pé inú ròyìn ní alìjẹnà òun náà lẹ́ni tí ó sọ ahun rẹ̀ yóò sọ ìjọmọlúwàbí rẹ̀ yóò sì sọ abẹ́ rẹ̀ àwa wòye pé láwùjọ wa bó ń sì náà ṣe pọ̀ lọ rẹpẹtẹ láàrin ọkùnrin láàrin obìnrin gbogbo sẹ́tà ń ṣe pátá tàfẹ́ bẹ́ẹ̀ náà tí àbí Allah subhanahu wa ta'ala àti èmi àtẹ̀yìn ọlọ́run kò fi wá sínú ẹni tí ó wọ àlìjẹ́nà láti pilẹ̀ tá a ní kọ́ wọ nẹ́síwájú ká tó wọ àlìjẹ́nà Allah subhanahu wa ta'ala. níbi táwa ti wọlé lónìí òun náà ni pé ìròyìn kan ní rí àlìjẹ́nà yìí ìgbọ́ràn sí ọba adẹ́dá lẹ́nu iná ní gbogbo àwọn ọkùnrin tá a rí láwùjọ náà fi ń rí obìnrin kódà tó lè pè wọ́n ságbèrè tí wọ́n pa òun ò sí torí pé ọba ẹlẹ́dàá ló àmọ́ sí kìnnì lóní àmọ́sí tàfi ní wọ́n dá ọlọ́run lóhùn wọ́n gbọ́rẹ̀ sọ́lọ́run ọba lẹ́nu làwọn ọkùnrin tọ́fẹ́ jẹ́ ní àlìjẹ́nà wọ́n fi sìn náà lẹ̀. àwọn obìnrin náà táwọn náà fi sìn náà lẹ̀ ọlọ́run ni wọ́n gbọ́rẹ̀ sí lẹ́nu ọba tó sọ fún wọn pé ẹ ṣọ́ ojú yín bákan náà ẹ ṣọ́ abẹ́ yín òun ni wọ́n gbọ́rẹ̀ sí lẹ́nu ẹni tó láti ọba adẹ́dà kò sí ohun wọn sì fún ju pé ọlọ́run ọba wa ọ̀kẹ́ yóò jẹ́ ká yèrè ọ̀rọ̀ gbọ́ kálíkì yàmọ̀ ọdún yóò fi kó sínú àlìjẹ́nà ọlọ́run ó tún wá yọnu ẹni bẹ́ẹ̀ ó tún mọ̀ pé ajọ́mọ iléèwé ni ajọ́mọ ẹ̀kọ́ṣẹ́ ni ajẹ́ni tẹ́bi ń pa àbá ajẹ́ni tó yó wọ́n tọ́jọ́ pé ẹ́skíùsì rẹ tó fi dalágbèrè náà ni pé àṣà jẹun àṣà jẹun látara páàjì àmú kò tún ká dalágbèrè látara àní àlò àwọ̀ kò tún ká dalágbèrè ẹlòmíì wá ń bẹ pé ohun tí ó jẹ níwọ̀nba tí ó gbé orúkọ ọ̀kẹ́júà àti ìfẹ́ sí jura ẹni lọ ló ti wọnú àgbèrè. àwọn tó wá jẹ́ ní àlùjànnà ta ni wọ́n jìnà sí ìbámọ́lúàbí ara wọn jẹ́ torí pọ́mọ tá a sọ di àáká gbá ọ̀ṣọ́ ara rẹ̀ ti bàjẹ́ látara àgbèrè ọwọ́lé ọkọ ọkọ òríhun dúpẹ́lé lórí pé àá alhamdulillah òun ní òríhun fi bí ọkọ rẹ̀ pé a ṣe é mọ̀ pé ẹ̀ bá mi jákujàku kódà ayé ti bàjẹ́ débi pé àwọn ọmọ tẹ̀ ń rí pínísí pínísí wéńké wéńké tẹ̀ ń rí láwùjọ yẹn ohun táwa ń pè ní ọ̀nà tá à ń pè lápọ̀nlé tó kí wọ́n sọ lára wọn tí ò bá ń pè ní balẹ̀ kò sí lára ọ̀pọ̀lọpọ̀ mọ́ kódà ní tọ́ bá tún bá a ọkọ wọn mọ̀ wò ó pé ọ̀làjú kódà lórí ọmọ wò pé ọkọ mọ̀ wá sọ pé òun lòun là á lójú oríire ni fọkọ sọ bẹ́ẹ̀ torí pé ọkọ tí máa ń sọ gan láyé ìta gbangba pé ah, àsìkò lájú ọmọ oko ni òun ni ọ̀jọ́kọ tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó wá níbi nìhun tí máa ń lọ láàrin lọ́kọláya nípa abára wa nísàní àgbọ̀dọ̀ mọ sọ létí àwọn èèyàn ìyìn wá ní fún ọ kéléyàn ọba ọlọlé ọkọ kódà nú àṣà ìwọ tó ru àṣà lérí tó pàǹtẹ̀ tí ẹ̀sìn àbí tó tiẹ̀ tí ẹ̀sìn dànù ọlẹ́ o bàbá Yorùbá èyí tẹ́sìn bá fàlà sí nínú àlámọ̀rí àṣà àwọn sọ náà ni pé àṣà eléyìí ó ṣe é gbé wọlé torí gbàtà bá wọ sàárè gbàtà bá kú gbàrà kò sí àkọọ́lẹ̀ ìdìkẹ́ tí wọ́n ti bí ọ pé ṣé yorùbá ni ó ní àbí igbó àbáwúsá àbí fúlàní tọ́wọ́ àṣàpọ́nlẹ̀ torí pé wọ́n jẹ́ yorùbá ó túmọ̀ pé tí yorùbá bá kú nílẹ̀ yorùbá tó bá wọ sàárè táwùsá bá kú nílẹ̀ yorùbá tó wọ sàárè tí igbó bá kú ń bẹ̀ tí fúlàní kú ń tí pọ́kọ́ bá kú ń èdè yóò tó lè jẹ́ àdẹ́ntítì pé ìlú yìí ló kú sínú ìlú bàbá rẹ̀ ni wọ́n ti yán sí. Si màlẹ́kà ò ní ọ̀nà rẹ pé ìbọ̀mọ̀ ilẹ̀ yorùbá ló kú sàárè ìtọ́ wọ yẹn the same question ni wọ́n bí kọ́ wa kódà ni wọ́n bí alákọ̀wé láfisọ bá àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ tọ́jú ń sìn lẹ́tí ń bàtà àwọn ọmọdé wọn ò ní bí ọpẹ́ sẹ́yẹ́ tí ó di ní ọ́ ṣé wọ́n ní pc ṣé wọ́n ní rector ṣé wọ́n ní provost whatever post you are kò sí wọn kẹ màláìkà ẹ̀sáàmù kan náà ni professor àti dókítà àti ẹni tó ní first degree àtọmọ kejì ìdánwò kan náà lájọ sí kí ni ìdánwò náà wọ́n béèrè pé man rabbuk ta lọ́lọ́wọ́n ọba rẹ̀ ọwọ́ ń gbọ́ yìí ò tó kó lè fèsì ò ní lè tó ọba jẹ́ ti Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì wọ́n béèrè lọ́dọ̀ rẹ̀ pé madinuk kí lẹ́sìn rẹ̀ tọ́ba jẹ́ ni tí ń jẹ́ mùsùlùmí lásán ló kọ́tọ̀ jẹ́ mùsùlùmí náà àbíọ́ká àtìsẹ́ rẹ̀ ò ní dáhùn nítorí wọn bá ń pe Muhammad wọ́n tó bá jẹ́ Muhammad ò ní dìde tó bá dìde ọ̀kẹ́jọ́ kan tó fi pè ọ́ lásán ni tẹni tí Muhammad ó rì ọ̀tí Muhammad ni òun lẹ́ni tí ò ní ṣiṣẹ́ àbùkù kò ní rìnrìn àbùkù kò ní sọ̀rọ̀ àbùkù kò ní gbáyé àbùkù lọ́dọ̀ ẹ̀dá àti lọ́dọ̀ ọba ọ òun náà ni pé níjọ wọn ń kọ̀rọ̀ ànẹ́bì fún ipò ọlọ́gbà ànẹ́bì sí lọ́dọ̀ rẹ̀ máa dà tẹ̀kúlù fi àdà rọ́jùlù lẹ́dí ibú ẹ̀sà ilé ikùn arákùnrin tí wọ́n gbé dìde pé kọ́ wá jẹ́ basiron wọ̀nẹ̀díron káfẹ̀tẹ̀lìnẹ̀ àwòlélẹ̀ àlẹ́mì sí gbogbo ayé níjọ wọn ń sọ fún ọ ibà ń sọ pé ẹ̀sìn Saudi ni pẹ́lẹ̀ Yorùbá lẹ̀ yí eléyìí ọ̀rọ̀ rúnlẹ̀ Yorùbá ṣùgbọ́n bàbá Yorùbá ó fẹ́ wà lìjẹ́nà wọn àbò kí ló tún tiẹ̀ tún fẹnu ẹ sọ ń pa rẹ̀ nígbà wọn sọ̀rọ̀ ẹ̀ kí ló ń fẹnu rẹ̀ sọ gbogbo rọ́ọ̀fù tó fẹnu rẹ̀ wà ní ẹ̀ lọ́ọ́ àkáǹtì fún bọ́ọ̀ bá ti ń jẹ̀gbájú lọ́mọ jẹ̀gbámú ọlọ́run ó pe ẹmu ẹ dé ẹ kì í ti kùtì hùzúhù fọ́gùlúhù súnmọ̀lìjẹ̀hìmà zọ̀lúhù ọlọ́run mọ̀mọ̀ jẹ́ àwọn ọbẹ̀ nù ẹni ìyàwó bẹ́ẹ̀ ni wa ní taba gbọ́dọ̀ sáà nẹ́bi lẹ́nu taba páàsì dẹ́wò mẹ́ta yìí owó òsì ọ̀fẹ́ hẹ́ kí táwọn sọ pé tọ̀ àti parí ọ̀bjẹ́tìfù mi tíọ́rì mọ́ páàsì mẹ́ta yìí náà ni gbogbo ìtàwọn yẹn mọ́ fi kún ẹ má kí bilátúkà ẹ̀yàn kìíní kan gbogbo eléyìí ò sí ń bẹ̀ o eléyìí ọ̀la láti àdọ́dọ̀ ànẹ́bí o àwùrùwẹ̀rẹ̀ lásán ni o. pé wọ́n béèrè àwọn olọ́mọ ọ̀yá rẹ̀ nígbà tó ti pé ààrẹ mùsùlùmí òkú tóun náà tún bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ náà ní mùsùlùmí ìsìlámù lẹ̀sìn òun automatic answer ti gbogbo yòókù sí mbẹ mẹta yìí péré náà ni a láàfin alátọ́dọ̀ ànẹ́bì. sallallahu alayhi wa sallam. náà ìbéèrè ìlàjọ dáhùn ọ̀wá wo pé ilé ìwé lọ wà tọ́ bá kú lásìkò ilé ìwé wọn bí ọlẹ́lẹ́ yìí ìsìláàmù yẹn wàá tó kọ́ mùsùlùmí yẹn kọ́ pa òfin ẹ̀sìn yẹn lójú kó nínú rẹ̀ eléyìí làwọn ní inú ìròyìn wọn wá ni pé torí àwọn ohun tí wọ́n bá pàdé pé ọlọ́wọ́n ọba wa yìí ọba oníkẹni ọba oníyà ní fólùtàpàṣẹ rẹ̀ àwa ti ní ti jó ń sìn náà sáàfù kọ́ ọ fẹ́ ọkọ tí èso ń sìn náà ó irú rẹ̀ ọ fẹ́ ara pé sẹ́ni àpọ́nlémọ́ náà nìyẹn wọ́n dábàá ti jó ń sìn náà lọ́kùnrin sáàfù kọ́ wá ọmọ ọmọ káti niile ọmọ bá tú àti kọmọ kó sọ́wọ́ àwọn tó ti ba tí wọ́n jẹ́ ọ̀fẹ́fẹ́ wọn kí gbogbo ọmọ àdúgbò ló ti ba tí wọ́n jẹ́ ọwọ́ àlọ́ sádùgbò mi ọmọ tí ó bọ̀ṣẹ̀ ọlọ́wọ́ yẹn náà tọ́lọ̀ ń bá sàánú rẹ o lè sàlàbá pàdé ọmọ tí ò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n padà kàgbá kò tiẹ̀ náà mi wọ́n ní orí lára ọmọ torí ohun táwọn ẹni àlùjànnà tó fi wá jẹ́ kó wọ́n sọ àkọ́lé ara wọn àti abẹ́ wọn wọ́n sọ òun náà ni pé torí pé èbúté adu anifa àfihàn wọ́n jìnà kúrò níbi àgbèrè níbi ìwà pálapàla tí ń ṣe sìnà torí pé wọ́n ti mọ̀ pé kí ni sìnà táwọn rí o mìíràn áàzọ́ mi dùnú mi nínú ẹ̀ṣẹ̀ ńláńlá gbàǹkọ gbì lọ́wà. tọ́jà pé òun lẹ́lẹ́ẹ̀kẹta tó máa ń pẹ́ first class ẹ̀sẹ̀ tó máa tún first class kejì tó máa tún first class kẹta sọ pé yẹn lè wà nínú kíláàsì téèyàn mẹ́ta ọgbà first class tó gbà pọ̀ àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́. ìbọn àti eléyìí eléyìí lẹni tó bá fẹ́ jọmọ àlùjẹ́ni ọgbọ́yé tí ó fi pa sìmẹ́tì tí ò fi ní súnmọ́ kò ní múra rẹ̀ kò ní rírin rẹ̀ ẹni tí bá sì ń bẹ lára rẹ̀ lọ́wọ́ yóò kí ló jẹ́ sọ bẹ́ẹ̀ pé ipò ńlá nínú ẹ̀sìn akarabìtì iná ẹ̀ lọ́wà kí mọ owó pàṣẹ rí ẹni tí ò ní jẹ́ wà lẹ́nẹ̀ kíákíá tó tún ti ẹ̀lẹ́sọ́ ní délẹ́bọ tó lè mọ́ wà lẹ́nẹ̀ rárá tí wọ́n bá tún fi sinẹ́ tiẹ̀ sàpẹ́ni tí yahoo yókó yahoo plus àwọn sinẹ́ plus náà mẹ́ sinẹ́ plus ni wọ́n obìnrin tó ń lo àtíkè láti fi pe ọkùnrin ọlọ́kùnrin ìwọ́ tó sílẹ̀kẹ̀ tó mọ̀ kásọ̀ sókè kó tó bá ti rí kó ju wọ́n mọ̀ kó lára rẹ̀ àbí tìrọ̀ náà ló lé àbí wọn náà jọkùnrin bẹ́ẹ̀ àbí òkà ló fi sọ́wọ́ gbogbo èyí tí wọ́n lò yẹn tiẹ̀ tún ti di ẹbọ tiẹ̀ tún ti di sineplus sineplus tí ó sì ti yá dídà yìí kúfùrù ni torí pé àfihàn kúfùrù àtiwálà kúfùrù ìṣòògùn fẹ́ ló fi dẹ́pọ̀ kódà yìí tẹ́ ẹ jẹ́yàwó ilé ìwà rẹ ni ó tún ṣe àwọn àdẹ́wò tí wọ́n ń tà káàkiri tí ẹ̀wà wọn tí wọ́n ń tà fún yín náà gan wọn ò jọ ní téèyàn lè kọ́nu dáa. ọmọ ẹ̀dẹ́nì ni wọ́n bó yóò múra pàápàá yóò sì di àpò kò ní gbọ́ yorùbá yóò mọ̀ wá sọ fún yín pé sẹ́yàrá káyá mata kó yí káyá máta ní ọ̀kẹ́ sírìn dọ́dọ̀ mi bẹ́ẹ̀ mọ́ pé wọ́n náà dà wọ́n polówó orí ibú dọ́dọ̀ tèmi àwọn tó bá sì rà á lọ́dọ̀ rẹ ẹ̀fẹ́ jọ láyà tàlìkìyàmà wọ́n wá gbé fún wọn ní ẹ̀fẹ́ mọ́ kún sọ́kọ o síìsì rẹ̀ oríire rẹ̀ ló síìsì yẹn bí ìyàwó mi bá rí ìyàwó kejì ẹ̀ ìyàwó kejì ọmọ ọrùn sọkọ bí ìgbọ̀nsẹ̀ ni òun ló sì rí lọ́pẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣébi tó o bá dánwò tí ẹ dé nìyẹn bọ́kọ̀ ọ̀dọ́ bá tún dọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ ọmọ ọbẹ̀ ọ́ ni ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn kárùwà àwọn kọ́sọ́mà rẹ̀ wọ́n ló ti mọ̀ pé wọ́n pé mo ti múra lẹ̀ nígbà tó fẹ́ fàlùjẹ́nì rẹ̀ tọrẹ fẹ́lòmíì tóun pabẹ́ rẹ̀ mọ́ ọ̀kẹ́ náà sùn má bàbá wa bẹ́ẹ̀ lọ́dọ̀ nẹ́bì salawatu rabbi wa salamu alayhi tọ́lá wọn béèrè pé báwo la ṣe ní sórí ibú àbáwa ibn Mas'ud radiyallahu anhu wọ́n ní èmi gangan fúnra mi kì í ṣẹlòmíì ni mo béèrè lọ́dọ̀ ànẹ́bí salawatu rabbi wa salamu alayhi mo ní ayu zam èwo nínú ẹ̀ṣẹ̀ a'azamu inda fún ọlọ́run ọba kí wọ́n jọ jẹ́ orogún níbi ọ̀káká nínú gbogbo àwọn tọ́lọ́run ọba wa fi ń jẹ́ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ látara orúkọ bẹ́ẹ̀ látara àròyìn bẹ́ẹ̀ látara afẹ́ ọlọ́run lolùsọ ọmọ ẹnì kẹ́kọ́ àwọn ni lọ ìyá pè é dọ́kọ̀ náà wọn àpọ́n wọn jẹ́bẹ̀ tọ́lọ́ ní ó pa àwọn olùbọ̀ kò sì burú náà nígbà ó jẹ́ pé ó kọ ti àtisẹ́ tiẹ̀ ni kí ló kà wá pẹ̀lú tiẹ̀ wọ́n tó níwọ̀n bá wa kí wọ́n jẹ́ mùsùlùmí láàmú sọ fún pé kí ló tún sùn wọ́n débẹ̀ wọ́n tó ń sáàdì kan lẹ́yìn ọba adẹ́dà báyà kó ọlọ́run ní alẹ́ nìkan ní gbanigbani òní ọgbà gbogbo ayé o ti mórogún pẹ̀lú ọlọ́run o ti ṣẹbọ o ti fi lédà o ti fi lélẹ̀ fọba adẹ́dà àdìkọ́ tiẹ̀ máa kí ẹ nìkan lórí kí ọlọ́run pé àwọn eléyìí kò sí ohun típa àwọn ọ̀ká ọlọ́run nìkan ni wallahu ala kulli shay'in qadir inú ohun típa rẹ̀ ọ̀ká ni pé ebi mọ́ pa ipa rẹ̀ ọ̀ká kébi ọmọ pa ipa rẹ̀ ọ̀ká kọ́mọ́ sùn ipa rẹ̀ òsì ká kọ́mọ́ sí gbọ̀nsẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá wa la ta'khuzuhu sinnatun wala nawm bákan ní àgàrà ìdá ẹni tó ní òsì tipa rẹ̀ ọ̀ká yẹn yóò ṣiṣẹ́ yọ́rẹ̀ yóò sùn kalẹ̀ ọlọ́run ní àwa ṣe gbogbo ohun tá a ṣe yẹn wà máa mọ́ sẹ́nẹ̀ mi lọ́wọ́ rẹ̀. ẹni tó ní òsì tipa rẹ̀ ọ̀ká ọlọ́run ọjọ́ tí òsì fi ṣiṣẹ́ pé lónìí à ń sinmi ọlọ́run ọba ní kulla yawmi huwa fi sha'n. ni wọ́n sọ pé ala kulli shay inna kọ́dà ẹni tí wọ́n ń sọ yẹn ipa ọlọ́run ká ara pípa ọlọ́run ká tó ń pè ní dáwọ́sì ọlọ́run fi pa. ṣùgbọ́n òun nìkan ọba yìí nìkan kò ní kú. ọba ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù ní kọfẹ́ nìkan lélẹ̀ kún ọjọ́ dọ́gba àtọ́lọ́run yálà níbi orúkọ yálà níbi ìròyìn yálà níbi iṣẹ́ táwọn yìí náà mọ̀ ṣe báyìí ọ̀tọ̀páwọn onímọ̀jọ́ da fún yẹn àánú wọn mọ̀ ṣe ọlá fún yẹn subhanallah. bákan náà ó ní wa huwa khalaqak

òun ọ̀sẹ̀ bùkátà dọ́kúmẹ́ǹtì láti kílẹ̀mù ọ́náṣípù ayé àtọ̀run àti ohun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti ní tọ́wọ́ áhùn wọ̀kẹ́rọ̀ àn ẹ̀fẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ wá nírọ̀rùn bẹ́ẹ̀ dọ́kà mi tẹ̀sìn mi ẹ̀ẹ́sẹ̀ rí sọ́dọ̀ mi ọ̀dọ̀ mi náà lẹ́sẹ̀ rí sí á sì díl pẹ̀lú yín á tírìtì àwọn ọ̀kẹ́ dáadáa àwọn ọ̀kẹ́ àìmọ̀pọ́nlé àwọ̀ ọlọ́run àkókò wọn ó rí tí wọ́n mọ̀ á rìgírẹ́tì pé sáwọn lè padà wáyé wọ́n sọ fún ọ pé kálà ọ̀bọ sí i mọ́ dákun pa sìnẹ́tì mú nínú ìròyìn àwọn ẹni àlùjẹ́nà ọwọ́ ni owó ànàbí òun ti gbọ́ eléyìí pé kẹ́yìn ó mọ̀rọ̀ ogún pẹ̀lú ọlọ́wọ́n ọba òun ló ga jù kí ló tún tẹ̀lé kí ló nẹ́ẹ̀tì sí i ànàbí ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni àǹtẹ́kùtùlà wàdàdàk òun náà ni kọ́ pa ọmọ rẹ abọ́mọ ọlọ́mọ àdékọ́ pa ẹ̀mí. E ṣùgbọ́n níbi gbé wá pé kan pa ọmọ rẹ mahafata àyìnyẹ́tà àmà gbogbo ẹ̀yin sẹ́yúsẹ́yú torí kọ́mọ méjì náà lábí kọ́dọ̀ tó gbóbìnrin mi kó lé ọkọ nọkọ lọ́sọ̀ fún pé mẹ́ta tàbí ti dó ẹ̀yin lẹ́ mọ̀ nẹ́tẹ̀ ní lóyún mọ́ ṣùgbọ́n ara wa òun náà sọ kó lọ fàyàwó rẹ fún sìnà torí pé òun lábẹ́ ọkùnrin sì ní lábẹ́ kò lè bí mọ́mọ́ òun ti bá a ṣe yọ wà sọ pé táwọn bá kú sí ọkọ rẹ̀ ò ní mọ̀ nàbí mo sọ pé dókítà tí ọba ńlá tubọ̀ tẹ́ lọ́kùnrin kọ́dà kò tí ẹ̀yẹ kọ́ mọ sí èyí tí sẹ́yìn abáfà mi ti gẹ́ pé ẹ fẹ́ spéèsì ọmọ yín obìnrin ni ó ṣe ẹ sì gbọ́dọ̀ ṣe é fún obìnrin kan láì jẹ́ kí wọ́n jọ wá àtọkọ rẹ̀ sẹ́yìn abáfẹ́ lálẹ́ kìámà tí ọ̀jẹ́ pé láńsẹ́sì sì

àwọn arẹ́là àti dáàsìkì wọn torí pé kíni síwájú kẹta dáwọ́ tó dáyé ọlọ́run ti dá ọgbọ̀n tí ó jẹ ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha wa ya'lamu mustaqarraha wa mustawda'aha kullun fi kitabin mubin. ànábì lẹ́lẹ̀ kejì lẹ́lẹ̀ ọlọ́run tún ní kí lẹ́lẹ̀ kẹta ànábì ní thumma ibi tó ga jùlọ ànábì ti gbé gbogbo rẹ̀ kọ́ ọmọ ọba ṣe sìnà kọ́ ọmọ ọba ṣàgbèrè ẹ̀ńtọ́ jẹ́ àyànfẹ́ alábàágbé rẹ̀ èyí tó burú jù tún nìyẹn gbogbo sìnà náà lórí ibú ṣùgbọ́n orí ibú náà tún ní lẹ́vù kama anna lil janna darajat walin nar darakat bá janna ṣe ní ìpele ìpele ọlá bẹ́ẹ̀ ni náà ní ìpele ìpele ìyà ọlọ́mọdé àwọn náà ohun tàwa fi ní wọlé ni pé òun ni ká mú nínú ìròyìn sífàtún min sífàtún àlìjẹnà òun náà ni siyanatul a'rad wa ibzul varj ìdáàbòbò ìjọmọlúàbí wọn àpọ́nlé ara wọn wọ́n sì sọ abẹ́ wọn. bàtà wa ní ẹnitọ́ jẹ́ ààyò àbí àyànfẹ́ ará àdúgbò rẹ̀ gbogbo wa pátátà ń bẹ lórí ilẹ̀ alábàágbélajọ jẹ́ lórí ilẹ̀ tọba bọ́ sílùú òdìkejì tọ́ lọ yín ọmọ ìkẹlá rẹ̀ alábàágbé péjọ jẹ́ olùgbé ayé torí kọ́tọ̀ mọ̀ pé àwọn kan bẹ́ẹ̀ nú omi àwọn kan bẹ́ẹ̀ nú afẹ́fẹ́ ṣùgbọ́n èyí tẹ́jọ jẹ́ ìrìn èèyàn alábàágbé lájọ jẹ́ ní orí ilẹ̀ ìbọn ló mú ọ̀kan náà wà fà tóun ní ìdákàrà asìlí min turabi fa kulluha. بلادي وكل العالمين أقاربي ó túnmọ̀ pé ọmọ ẹnikẹ́ni mọ́ bá ṣe ṣìnà ló fi jẹ́ pé ń jọ́ tí sọ̀hábà kan lọ bá nẹ́bì sallallahu alaihi wasallam ó ní wà nẹ́bì yìí ti ń sin lọ́hùn ṣùgbọ́n máa gba kí mo ṣe ṣìnà àá kí là nẹ́bì sọ fún ànábì ni ṣe ọ̀fẹ́ kí ìyá rẹ̀ náà kọ́ wọn bá yà rẹ̀ ṣe sìn náà olóhùn ọ̀fẹ́ o ànábì ni ẹnìkan ọ̀fẹ́ kọ́ wọn bá yà òun náà ṣe sìn náà kọ́ kó ìyá alágbájá ó ń sìn náà ni. gbogbo ìyá tẹ ẹjọ́ ń sìn náà inú àwọn ọmọ yóò dùn ẹ̀ ń bà wọ́n lójú jẹ́ síbẹ̀ tí wọ́n ti ń búra yín aláìlójú tí ọ̀dọ́ wọ́n máa lọ pé àwa lọkọ̀ ìyá rẹ̀ àwọn ọ̀rọ̀ ọmọ rẹ̀ mọ̀ wá fi bú ọmọ rẹ̀ pé àwọn lọkọ̀ ìyá rẹ̀ àwọn lọkọ̀ ìyá rẹ̀ aláìlójú tí ọ̀dọ́ àti aláìlójú tí ìyá ọmọ wa nílé sọ̀rọ̀ kọ́dọ̀ mi lè pe à ìyá rẹ̀ gbàgbé kinní sílé òun lánàá ìwọ́n náà wọ́n rí ibú tó ń kọ fúnra rẹ̀. àníbi níbẹ̀ làwọn èèyàn fẹ́ fún ìyá tiwọn náà àníbi ní ọ̀dà sọ fẹ́ fún ọmọ rẹ̀ tó bá bímọ obì olóhùn ọ̀fẹ́ àníbi níbẹ̀ làwọn èèyàn fẹ́ kọ́ bọ́ àwọn àwọn náà ṣàgbèrè ó túmọ̀ pé gbòòsì fẹ́ kí wọ́n bá yà rẹ̀ ṣe ọ̀fẹ́ tó ń bọ́ mọ́ rẹ̀. bọ́mọ̀ rẹ ṣe bẹ́ẹ̀ ni làwọn yòókù ní ọ̀fẹ́ mm. ohun tí ọ̀bá ìṣọ̀tọ̀ bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ni pé ohun tó ọ̀fẹ́ fúnra rẹ bọ́ fi lọ mọ̀lá kejì rẹ. la yu'minu ahadukum hatta yuhibba li akhihi mm. ma yuhibbu li nafsihi. tọ́lájẹ́ ìyàwó rẹ̀ ńkọ́ ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni làwọn èèyàn fẹ́ fún ìyàwó wọn ẹ̀gbọ́n ìyá rẹ̀ ńkọ́ àbúrò ìyá rẹ̀ ńkọ́ bánibí ní ẹ̀gbọ́n bàbá rẹ̀ ńkọ́ ní tàbá yọwọ́ ẹbọ tán kò sí ẹ̀ṣẹ̀ tó ń kórìíra láyé jù tójú sìnà lọ àyẹ̀bí tó wá ṣàdúrà fún àwọn náà ń ṣàdúrà fún gbogbo wọn tí ń bẹ lójú rẹ tí ń bẹ nù ọkàn rẹ tó ló ti dẹ̀jẹ̀ tí ẹ̀ lè pààtì yọ sọ pé wọn ò mutí ẹ̀hún òṣùgbọ́n sì náà yìí dé kódà ẹlòmíì jalagun ó lè pé ìrìn tàwọn fámìlì tàwọn àdánwò tàwọn nìyí àdánwò tí ni pé kẹmọ́ wà lẹ́nẹ̀ bọ̀rọ̀ tẹ́ bá tiẹ̀ wọ́ títí náà yín lọ́wọ́ ẹ̀kọ́ wa sọ pé èèyàn bọ̀rọ̀ mọ́ lónìí kẹ́tí ọmọ bíi sẹ́lọ́n sáyà kẹ́ lọ́sọ bẹ́ẹ̀ fún náà kọ́nà bá nẹ́bí lọ́sọ bẹ́ẹ̀ ṣètọ́ ni yíṣà ń tẹ̀ ọ́ náà ni. tọ́ba pé kí wọ́n lọ bá lo ké ọkà jàdísà nẹ́bí àtàlùkùránì lọ ni. tọ́ba jẹ́ pé wọ́n lọ lọ́ọ̀kà ṣé kí lọ fẹ́ dànù ìwé ọ̀hún tọ́ba jẹ́ pé sí ọwọ́ ni àwọn kẹ́ni tó bá jẹ́ pé owó ni rántí àwọn tó ní lánàá sọlẹ́tà nítorí báyìí. ìmọ̀mù kẹ́ tó lọ ẹ̀rọ mi pé èèyàn wá lè bá àlùjọ náà ṣe pé àwọn tiẹ̀ nákàpá pé òun tiẹ̀ lè fẹ́ àlùjọ náà lóbì òun níyàwó ẹ̀tàn ó kìí síyàwó lọ́dọ̀ bàbá ni. tàbí àlùjọ náà lòun lòun ti sasẹ́gbà. lòun ti sasẹ́gbà tó òun táwọn jọ ń jọ ń ṣe. sọ eléyìí náà bí kí ọmọ wá wàhálà fúnra rẹ̀ ni ọlọ́run bá tó sọ fún wa pé adá fún yín mí inú rẹ̀ ìyẹn ẹgbẹ́ yín la ní kẹ́ ẹ mọ̀ fẹ́ra yín káwọn àlùjọ̀nú náà mọ̀ fẹ́ra wọn. ohun tó fi mọ̀ ọ́ láburú nì obìnrin tó máa sọ pé ọkọ òru ń dà á láàmú àlùjọ̀nú àbáwọn èṣù èèyàn tí wọ́n mọ́ dìdàkudà lọ́wọ́ fi báyẹn lò pọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀. so ọlọ́wọ́ òfin kàwọn èèyàn fẹ́ àlùjọ̀nú àlùjọ̀nú látàbí àyà ní àǹtọ́rí pé másàlá táwọn àfáàjọ ni pé sẹ́yìn àti kẹ̀lẹ́ fún àlùjọ̀nú wọ́n torí pé ìwà ayàn jọjọ ara wọn o lè wọnú ilé kọkàn bá kó sùn lórí bẹ́ẹ̀dì kó dejò torí pé nínú tọ́lọ̀ sí fáwọn àlùjọ̀nú ni pé tọ́ba wú ó lè dejò tọ́ba wú ó lè dájá ohun tí ó jẹ́ oyè ọ̀la àdìsá ní sànẹ́bí sọ pé tọ́ba wọnú ilé tọ́ba tó tilẹ̀kùn rẹ tó ti pè é kò jẹ́ pé ọwọ́ arédò àdébí ń kọ́kọ́ sálámọ̀ kó tó lù nígi torí pé ó lè jálìjọ̀nú tọ́ba jálìjọ̀nú tọ́ba sálámọ̀ àrẹ́gù sálámọ̀ àrẹ́gù yóò di sàbẹ́ àtọ̀ ní rí mọ́ sọ̀rọ̀ wa tọrọ bíi Anika òsúnnẹ̀tì faman ragiba an sunnati falaysa minni. wọ́n sọ pé ejò. wọ́n sọ pé ejò. iṣẹ́ ìsùn náà lẹ́mọ́ bá débẹ̀. wọ́n sọ pé ewúrẹ́. tẹ̀lé àwọn míì wọ́n tọ́ soso. wọ́n wá gbára débi pé ajá làwọn ń bá sùn. ẹlòmíì kẹ́tẹ́kẹ́tẹ́ ẹlòmíì ẹ̀sìn. ànẹ́bísì ní kọ́dà níta abárí tí máa ń bá nǹkan ọ̀sìn sùn ẹranko sùn. ànẹ́bí ni ẹ pa ẹranko tó bá sùn yẹn sì pàwọn náà. ọ̀tọ̀ kó bẹ ẹranko. wọ́n jẹjọ́ sóde ẹ pa ẹranko yẹn ẹ tó á pa òun náà ìdájọ́ rẹ̀ nù sẹ́rí àsìlámù nìyẹn ìgbà tó ti oṣù ogun ti sẹ́gbọ́ débi pé ewúrẹ́ ni ọmọ ọba sùn àbágùntàn sóde tiẹ̀ náà ó ti wà ń bẹ̀ o ìrìn ìyẹn ẹgbẹ́ rẹ̀ ọlọ́run fáwọn ẹni bùtọ́ wọ́rọ̀ àdáàrí kàfọ́ òlà ìka òmùlẹ̀ àdùn náà bákan náà àwọn tó pé inú ìròyìn wọn àwọn ẹni àlìjẹ́nà tọ́jú pé ní ìsọ ìjọmọlúwàbí wọn àpọ́nlé ara wọn àti ìsọ abẹ́ wọn ohun tó dáwọn ní sọ abẹ́ wọn àwọn náà ráwọn ọmọ obìnrin tí wọ́n rìnrìn kùrì tí wọ́n ń sinra alẹ̀ kódà lómi rí sì ná tí wọ́n tó kówó lé pé wọ́n bá wa ṣe akẹ̀gbádùn rẹ ni níwọ̀n jẹ́ pé ẹ̀yin ọkùnrin ẹ sọ́ra obìnrin náà ẹ níbi ìmọ̀ ọ̀rọ̀ yìí sáà àdìtẹ́ ẹjọ́ ní àtọkọ yín tọ́ra wọn ń sìn náà ń ròyìn fúnra wọn pé gbádùn ọgbọ́n kódà ẹ̀rí tí ń tún gbélóde ni láti bá ti kí sáyẹ̀ bàbá kò fi mí lẹ̀ kódà mọ́ kúrọ́ pé ń gbádùn ni nígbà bá ti ní kí n gbádùn ni òun sì ní yìí ara tiẹ̀ náà balẹ̀ ọkọ tiẹ̀ ò sì kápá tiẹ̀ nígbà tí wọn náà bá wá yọ̀nà yọmọ tún sọ wájú bí bá ti ń kọjú ló kó bá ojú orí ibú tiẹ̀ sí rọrùn. ìgbà tọkọ rẹ náà ò ní òsì gbádùn tẹ́lẹ̀ òun ní òní sọ pé láyé ní èdè bíi mọ́. ẹ dẹ́kun ẹ̀jẹ̀ agbálábòsí lọ́wọ́ mẹ́jà sọ pé kájọ wà lẹ́nà gbogbo wa ká mú kan mú sífà tó mi sífà ti hàn lè jẹ́ òun náà ní kíni òun ní síyánẹ́tò lè àrọ́d wà ìfṣìl farj. bákan náà àwọn àlùjànnà yìí wọ́n gbé sìnájú lẹ̀ wọ́n ta kété sí gbogbo tó lè mú wọn kó sínú rẹ̀ torí wọ́n ti wọ̀ pé sì náà wọ́n ní ìnáwó sábàbò harọ́ọ̀bì dìyà sì ní àmọ́ túlé àmọ́ ọba ohun tó yẹ kójú àmọ́ ọba bákan náà àmọ́ sọ ni bí ẹni tójú ló dúdú lálẹ́ kìyàmà láyé náà yọ sọ ní dẹni tí ò ní rí ibi gbójú sí wo odidi bá lélẹ̀ wọ́n á jà sí òwò wọ́n wà ní kámẹ́rà rẹ̀ ń jọ láti rẹ̀ tú. ilẹ̀ mọ́ ó sì mọ́ jásí kòrò ònílẹ̀ gbọ̀nì àdúgbò yẹn kọjá mọ́ wọ́n ní ìmọ̀ jẹ́ kí ni ìmọ̀ dalérú ìmọ̀ sọ ní dahoro sinimọ̀ sọ ilé dahoro ìsì ìmọ̀ sọ ní bí olójú dúdú lọ́dọ̀ ọlọ́run ọba adẹ́dà bákan náà gbogbo gíga tí èèyàn bá ga sinẹ́jẹ́ ọ̀dà gẹ́gẹ́ bíi síkù kìíní gòjé tó máa gbogbo ohun tó bá ti pọ́n níbi ìdòdòǹgbà rẹ lọ́lá tí ń bẹ lára rẹ sìnà ó sì yọ rẹ̀ wálẹ̀ wọ́n ní wàsábàbò lè tọ́tọ̀ láti rùhúùsì àlẹ́ àlìyà gbogbo eré tó ti ga lọ́lá sìnà ó sì jábọ́ ṣèbá wọn gbọ́nù ròyìn wọ́n lè kọ́ ga báńkì kan wọ́n yọ torí kó ṣe sìnà lẹ́tọ́rà míì wọ́n yọ àwọn ọ̀gbẹ́ wọn lè pé kíní kan mark for sex scandal láwọn yunifásitì odidi professor odidi doctor odidi director odidi md wọ́n wá yọ níṣẹ́ ọ̀sọ̀ ìdálábùkù ọ̀tún bàtà àwọn ìyàwó náà jẹ́ tí ọba jẹ́ pé ìyàwó náà òun náà yọ lóṣù tí ń ṣe o. bákan náà ẹ̀dọ́ bá ṣubú sínú rẹ̀ wọ́n báyìí ò kí lè rí orí tó bá ṣubú sínú sìnà ilé rẹ̀ ó padà bàjẹ́ náà ni. kí ló jẹ́ ká sọ bẹ́ẹ̀ ànábì wa salawatu rabbi wa salamu alayhi ànábì ni a ah, nígbà tí sìnà bá ti hàn láwùjọ ó ti kú láti pamọ́ bẹ́ẹ̀ sẹ́ pamọ́ bẹ́ẹ̀ sẹ́ máa ń gbà kọ̀dá wọ́n tó bá ti di pé kọ́ kàá sí wọn pé àfẹ́ ah, ti sìn náà tó kàkún náà pé tó bá ti tó bá ti wọn àfa àmọ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ni àbí káfa ni ọmọ sọ pé àwọn àfa àlọ́lọ́ ń kú sí náà fún kódà ọ̀daràn ayátàlẹ̀ kìámà ni ọ jẹjọ́ òpùrọ́ mọba adẹ́dà pé sinẹ́ni tẹ̀yìn àfa ẹ̀yin wo ẹ̀yin àfa àṣẹ ìtọ́ni lélẹ́yìn o ọ̀tọ́ wa ni ọlọ́run ló pin fún yín ọ̀sán pé ṣe ìtọ́ni lọ́fẹ́ báyé ń jẹ́ ó nígbà tí sinẹ́ bá ti gbalẹ̀ àti rìbá tàkótí rìbá àti sinẹ́ yìí nìsín ó ti gbalẹ̀ kódà ilé ìfowópamọ́ tó bá ti di pé wọn mọ àyáwó èlé lọ́wọ́ òun ó lè torí ẹ̀ kókó nùlù tán bá di pẹ̀rẹ̀ tún mọ́ wá wọ́n da àwọn sàyàtì ìnìrì ìǹsì wọn jáde àwọn ẹlẹ́nu dúdùn kódà àwọn èyítọ́ bá gbẹ́sẹ̀ nìfọ́kùnrin àwọn obìnrin tí ó wọ̀wọ̀ ku ọmọ láti kìnnìkẹ́ bank láti wá sọ́dọ̀ yín afẹ́kẹ́ bá wa dòwò pọ̀ kìí nípa níkẹ́ máa kún sọ́dọ̀ wa ṣùgbọ́n báwọn business yìí báwọn ló ṣe boost torí pé àfẹ́ kí àwùjọ kó sì ọgbàlẹ̀ láwùjọ ọ̀lẹ́ o màlẹ́kà ti ń pín ìkẹ́ ti ń pín owó. ṣèbó sì náà ìrìn òsì náà ìwọ́n náà rìn wáyẹn tó bá jó lówó wọ́n náà ní mọ rìn kí. nínú ìrírí tí wọ́n fẹ́ mọ gbàlélẹ̀ ìwọ́n náà fọ́n káàkiri kàtọ́ tó torí ẹ̀ kátó sọ́rùn ó tó lé ọkọ lọ́ọ́ lọ. ó tún wà ń lé ọkọ náà ò kódà àkókò tó lóyún ilé ìfowópamọ́ ni ó sọ fún ọ báyà gbàtọ́ bá gba ilé ìfowópamọ́ bá ti rí tọdún kan fún ọ àwọn wọn sọ̀rọ̀ aṣọ tó wọ̀ owó òun tó bá gbà ní lọ́jọ́ alẹ́ báwo ló sì. ọ̀rọ̀ mọ mójútó ọ̀rọ̀ kọ mójútó ọ̀rọ̀ ayé rẹ̀ òòrì mójútó ọ̀wá ni wọ́n fẹ́ kú sí rẹ̀ ọmọ pé tí wọ́n ń pè ní alifakuru òsì ìran méjì ni a ní èyí tí wọ́n ń pè ní alifakuru alimadi òsì tọ́jẹ́ òsì material poverty pé èèyàn ní káàsì lọ́kọ̀ lówó báyà kò kọ́lé kọ̀rọ̀kọ̀ ọ̀kẹ́ nìyẹn wà ònàkà alifakuru alimaanawi. adé tó ń pè ní spiritual poverty òun ni pọ̀ lẹ́sìn ọmọ ọlọ́run ẹlẹ́sẹ̀ ni ọ́ sọba adẹ́dà ọ̀tọ̀ ń polongo ẹ̀fẹ̀. àdébíwá nígbà tí sinmi àti rìbá owó èlé cooperative cooperative cooperative tó bá ti pọ̀ káàkiri láwùjọ kí ọ̀jẹ́ yìí tó bá ìsìláàmù mu tó fi operate tó ti fi tọ́lọ́ ń fọ́kálé àdébí tó bá ti gbalẹ̀ fi kọ́ríyà tí ń ní orílẹ̀-èdè kan nínú ìlú kan ládùúgbò kan láwùjọ kan àdébí ní fàkọ́dí àhálù bí àǹfùsì yín àdáàbàlà fúnra wọn ni wọ́n ti sọ pé a ti lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́run kí ìyá ọlọ́run ọmọ ọ̀bọ̀ wọ́n fi ìfáìtì rẹ̀ wọ́n ti sọ ìyá ọlọ́run dẹ̀ tọ́ fúnra wọn ilé ibẹ̀ níbo mi anabi salawatu rabbi wa salamu alayhi anabi ni mo pè é muhajirin tabawo gan tó fi jẹ́ pé anabi dojú kọ àwọn muhajirin níwòye tèmi gbà fi ń ka hadith yìí àwọn tó jẹ́ àwọn tó ń pè ní muhajirin àwọn làwọn tí wọ́n migrate pẹ̀lú anabi láti lu Mẹ́kà lọ lu Mẹ́dínà. sallallahu alayhi wa sallam. sáà pé wọn ò rí owó wọn kó lọ wọn ò rọ́lá wọn kó lọ kódà wọn ò rọ́mọ kó lọ wọn ò ríyàwó kó lọ kódà nígbà wọn débẹ̀ ẹlòmíì wọn sẹ̀ ń fún nílé gbé ni torí pé ìpọ́njú lòun náà ń pariwo tó fi lọ ń kọrùn bọ owó èlé ìpọ́njú lọ ń pariwo lòfìdó nísìnà gbogbo nǹkan fẹ́ kà yìí ń bá àwọn èèyàn yìí fira àtàdé bíi pé ẹlòmíì àìlóbìnrin nígbà náà ó jẹ́ kọjá pé nígbà kan rí wọ́n hàn láwo nìka òmùtà kéde sinẹ́ wọn ni kí wọ́n ṣe pé temporary temporary marriage gbéyàwó gbà díẹ̀ ká lè mọ ibi tọ́lọ́wọ̀n fẹ́ ká ṣe sinẹ́ dé nígbà yẹn láti kẹta fún wọn bó ti ṣe kọ́ àwọn ṣíà àrọ́fìlọ̀ àwọn pírátìsì rẹ̀ tó ti wà mọ̀nsúù ní kó wọn náà tó ń pariwo tó ní òsín náà síkò wà mọ̀nsúù nínú alukóran àbínú àdìsí tó ti di pé nǹkan sí ọ. ilé tó wà lè sọ níta gbangba pé káwọn ọmọdé temporary marriage kọ́ wá fọmọ rẹ kó pé òun nìkan ìjọ kọ́ fẹ́ kọ́ fẹ́ fóṣù kan kó fi ilẹ̀ padà ló fi mọ̀ pé ìtakò àdìsí rẹ nǹkan kan sí ọ. torí pé àlìjáàlù súnmù nǹkan ọ̀tẹ̀ àìmọ̀kan àtàìbáralẹ̀ ìwọ tí mo pa mi ni ẹ̀rí kẹnìyàn náà pé nìkan òmùtà ó ti wà màṣírù tẹ́lẹ̀ láti fi kẹta fáwọn èèyàn yìí fún bá ṣe sìnà ó tún wá padà wà màṣúhù nígbà tí ara ti bẹ̀ wọ́n àwa bọ̀rọ̀ practice ẹ̀pẹ́ nìkan wà nù nira mọ́ tí ó fi wá ṣe sìnà àbíkọ́ yẹn wọ́n pa àfáà kan gbogbo nítorí wọ́n ti dé ní ọ̀fẹ́ yàwó sí bàbá dé lu ọ́ndúrẹ́dì láyé ó ti mọ̀ pé àfáà ṣe ìtọ́ni ni ó ń sìnà sí ni kọ́dà ẹlòmí ò tún sọ wọn pé ilé aṣẹ́wó tó ń lọ nì owó tó ń fún wọn yẹn níbẹ̀ bí owó sàdá kíni gbáfà ṣètọ́ọ̀nì ṣètọ́ọ̀nì ni ó ṣètọ́ọ̀nì náà sọ̀yàtì nílẹ̀ hins lẹ́tà nítorí bẹ́ẹ̀ àdébí ni mo pé ẹ̀yìn tá a jọ ṣe ìrìn àjò muhajirin ẹ̀rì pé à ń sọ̀rọ̀ òsì mẹ́ láti ní ọ súnmọ́ àwọn tí wọ́n jẹ́ kó wọ́n dojú kọrú tó lè mú yẹn fọ́ọ̀lù sínú àwọn nǹkan yìí pé arìnrìnàjò ni nígbà wọn débi wọ́n tó sọ pé ọkọ̀ tó bá wù ní lájẹ́ lẹ́yìn odi wọ́n ń wú ọ ọlọ́run nínú ìlú kan tún gbé ọkọ̀ lọ lù mí ọmọ lọ sí sinẹ́ ó torí sinẹ́ sẹ́rìn àjò ó torí sinẹ́ lọ́lọ́ kan wọn náà ọmọ dáadáa ti ń lọ himar wọn ń kí ọ ní brọ́dà nígbà tó dé skul wá gbọ́rọ̀ tọ́lọ́ tánàbí sọ fáwọn mọ̀hájìrì ó dà tán bá ní ká kó àwọn ọ̀daràn láyé tán bá ń àrẹ́sì àwọn olè tí wọ́n àrẹ́sì àwọn apààyàn apààyàn lẹ́yìn ní abatẹnijẹ́ ní inú ayé ọyẹ kíjọba wà bìkẹ́ kó yín sí ni wọ́n máa ń lọ sẹ̀ríà. ànábì ní hamsu hisolin ànábì ní àwọn ọ̀sẹ̀ sí márùn kan bẹ ìsàbtùlì tùmbìhìn à tí àdánwò à ń túdìrì kú hún nà mo sì wọ́lọ̀ nísọ kọ́mọ́jẹ kájẹ́wò yẹn kàn yín o. ànábì ní fáìṣà irú ètò tẹ̀lé náà àwọn ọjọ́ lut ìkórìjọ̀bọ lesbianism gay àti sinna gangan tí a mọ̀ ṣàgbèrè yálà ọkọ ọlọ́kọ pẹ̀lú aya aláya ọmọ ọlọ́mọ pẹ̀lú ọmọ ọlọ́mọ tí wọ́n so igi tí ò sí akédo sọ̀hìn láàrin wọn àbọ́kùnrin àtọkùnrin wọ́n ń bára wọn ṣe obìnrin àtobìnrin wọ́n ń bára wọn ṣe àdébìnrin tọ́bìnrin ti hàn ìṣe tàwọn lóòtù yẹn tí wọ́n kódà tó ẹ pé ọ̀dà níkọ̀rọ̀ wọ́n tó àti sọ di pé kí lọ́wọ́ wà ń bẹ̀ they proud to be gay tẹ́lẹ̀ yìí kan pariwo pé kí wọ́n legalize lórílẹ̀‐èdè yìí àdáwò lẹ́ ń kọ lẹ́tà sí ọlọ́run ò sì ní fún yín ṣe ọlọ́run tó bá kó yín lẹ̀ tẹ̀ bá ní túbá anẹ́bí ni àyàfi kí ìgbóná àjàkálẹ̀ àrùn kọ́pọ̀ láàrin wọn wọn náà ti sòògùn débẹ̀ wọn ẹ̀yin àtọkùnrin àtọkùnrin ẹmọ bára yín ṣe abẹ́yìn àbí àtúnbí wọn wá pé ọ̀tọ̀ kò níyàwó torí pé ọkùnrin ni òòsàtọ́lọ̀fẹ́ lóṣó tó ṣe pé ọ̀bọ̀dọ̀ dọ́dọ̀ obì ọkùnrin kan jọmọ dọ́dọ̀ ara wọn wọn náà tó jóbìnrin kọ. anẹ́bí ni wọlé àwùjá àti ebi sẹ́wọ̀n kó tọ́lọ̀ máa fẹ́ dẹ ibi sílùú kìí ṣe pé kò ní ságbẹ̀ esusu ọkẹ̀ dé yọkẹ̀ jẹ gbogbo oko ni ìbá àwọn ọdún kẹtìlọ táwọn àgbẹ̀ ń pariwo pé ha wàhálà yìí pọ̀ o ẹ̀yin tẹ wá lọ́wọ́ lọ́dọ̀ tẹ ń wò pé no problem we have what it takes if it is money we have it kọ́ jẹ owó rẹ̀ ni àwọn pé can you can you hit paper so lè jẹ paper ọ̀fẹ́ lè sọ fún àwọn ìyàwó rẹ̀ kó tọ́ bá ṣe gbọ̀nsẹ̀ kún ó kó síbì kan tọ́lọ̀ ń bá gbé ebi gidi dé tẹ́rù bí àmàlà òórùn nìkan ni òbí di olè jẹ ní tírú ẹ bá ti gbalẹ̀ àmọ́dékámọ́dé tẹ gbúrú ẹ̀ rí ìyàn tọ́lágbára alẹ́ ti ìlàmùtẹ́kùn mádùdọ̀tì fi àtìláàfihàn sẹ́pẹ́ àwọn tó ṣáájú nù ògbúrò òru rẹ̀ rí ẹ mọ̀ sọ ẹ láyé àtijọ́ àwọn bàbá wa kódà lẹ́yìn ẹ̀fọ́ kìnnìkan stroke ni àgbọ̀rò rẹ̀ àti kìnnìkan nígbà ní tòun ti bóyá jẹ́ pé ìwọ̀n bẹ̀yẹ̀ sí tí wọ́n mọ̀ ni wọ́n ń ṣe mélòó làáfà oníṣìnà gbà mélòó ni jàmá onísìnà nínú wọn gbà ní mélòó ni mélòó ló lè nínú wọn wọn akóso sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ẹ̀ńtọ́ fẹ́ rà yóò sì fowó sábẹ́ òkúta yóò fi ilẹ̀ ń bẹ̀ wọ́n dẹ́ onísì kódà nígbà náà lọ́hùn nínú ẹ̀kọ́ tí mẹ́rin náà fàyọ̀ bá tẹ̀ lò mọ́ ẹ̀yìn tẹ́ fẹ́ bá sàkú tẹ̀ fẹ́ sẹ̀sìn kò sínú àṣà Yorùbá gẹ pé ọwọ́ ọ̀rẹ́ rẹ lọ ilé ọwọ́ báyàwó ẹ̀ ọwọ́ ajókòó wàtàwọ́ ìwà jókòó pẹ̀ òun retí rẹ̀ ọ̀yà mọ́ lọ ni. iná sa yorùbá. iná sa yorùbá gan. kódà àtà àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ àwọn afẹ́bọ sẹ̀sìn abọ̀rìṣà lọ́dọ̀ wọn pẹ̀lú kódà àwọn tí wọ́n dáwọ́ ẹ̀rọ ọmọdàgbàdà wo inú ta gbọ́ ni pé tí awo kẹ́bá tọ́ba wọ́yàwó tọ́ba bá wọ́ ọ̀rẹ́ rẹ̀ lọ́lé tíyàwó ẹ̀ bá jókòó lérí àpótí tọ́ba dìde ń bẹ̀ ọ̀rẹ́ obodo jókòó síbẹ̀ tó bá jókòó síbẹ̀ tó bá lé ní nǹkan pé ẹni tó dọ́dọ̀ ìyàwó rẹ̀ ọba ìyàwó rẹ̀ sì wọ́n ni yóò mú. torí pé ó fi ìdí ẹ̀ rẹ̀ ẹ fa ìyàwó rẹ̀ rẹ̀ ẹ torí pé ń lọ́rùn ọkọ̀ ti há ọkọ̀ gbé ọ lẹ́sẹ̀ kódà ọ̀rọ̀ tó burú ni níbi tá a ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ èsì kéèyàn sọ pé ah tí àmì bá dìde tẹ́ báyìí tó bá dìde láàrin sẹ́jú márùn ìdí rẹ̀ ò tí ní dìde kó lérí àga àá lẹ́nu àfà lẹ́nu mùsùlùmí ọlọ́run kó tún mi sí mi mi ní ẹ̀bá kó tún wọ̀ náà sí ọ̀rọ̀ tó burú ni pẹ̀tí ibi tí ẹ̀jí àmì tóbi dé tó bá dìde kó lérí àga ìdí rẹ̀ ò ní tí dìde irú eléyẹn ọmọ pé ọ̀rọ̀ tí ń nítumọ̀ ni ẹ̀ ń sọ lọ́rọ̀ ẹ̀ ń ṣe é nísìn ẹ̀ ń níwà ẹ̀ ń fáwọn èèyàn ẹ̀ ṣe fúnra yín ó ń wá sínú ń bá a ṣe ń sọ yìí náà gan òmìnira rẹ̀ pé ah, ẹ dákun ẹ pa tọ́lájọ́rọ̀ lẹ́ni kí pa ìtọ́sọ́nà rẹ̀ ayé rẹ̀ torí ó ní òdodo ọmọọmọ ọ̀yá kódà kò mọ́ra ẹni táwa náà bá kà á lóde bí tá a bá ń ṣe tá a bá ń ṣe tá a mọ̀ mọ̀ tá a bá ń ṣe tá a bẹ́ẹ̀ ká ọlọ́run obìnrin sùn wá tòun ti pa àtọ́ àṣẹ. tọ́lá ti ṣe túbá ọlọ́run ọgbà túbá rẹ̀ àníbi ni eléyìí náà mọ̀ sílẹ̀ ládàáwò ẹ̀sìn mọ̀ kí níbi tá a kó sí nǹkan tó lágbára díẹ̀ ni. látà nítorí bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn àbọ̀dé tá à ń gbọ́ lẹ́nìí kòrókòrò sẹ́gbọ́rí tẹ́lẹ̀ wọ́n ń bẹ nínú ìwé ni ìfojúrí báyìí kọ́sẹ̀lẹ̀ báyìí kárírí irú nù àkọọ́lẹ̀ lè ti wà pé ẹ kó lè mọ́ burú kẹ́yìn ọ́sípẹ́sì ààrẹ ẹ̀ǹdẹ̀ wá fẹ́ kírun ṣùgbọ́n tí wọ́n ti pírátíkà tí wọ́n ti ṣe pírátíkà rẹ̀ rí tíọ́rì rẹ̀ lárí pírátíkà rẹ̀ láyé etí ni wọ́n ń pírátíkà ohun tí nǹkan àdẹ́wò. túbà omi tún bọ̀ tọ́ ọba jáwọ́ nù sínú nínú owó èlé tọ́ jáwọ́ mbẹ̀ nígbàtà àti kàánú àdìsí bẹ́ẹ̀ wọ́n jọ ń rìn ní. náà ẹlẹ́ẹ̀kẹfà àwọn tọ́jà wọn ní àlìjẹ́nà ọ̀kẹ́bi táwọn náà ní pé sífà tún ní sífà àti àlìjẹ́nà táwọn fi dijú pé sìnẹ́dẹ́ hmm. táwọn fi mú kankan nínú ẹ̀sẹ̀ fáwọn lẹ̀gà láti ẹ̀ fúnra àwọn ò súnmọ́ sí àwọn ní àlìjẹ́nà torí pé wọ́n mọ̀mọ́ dájú pé ìyà tó jẹ́ ìpele ìpele levels of punishment ọlọ́run bá ti tó kalẹ̀ tó sì lágbára adab iqaban punishment ìjẹníyà aliman tó jẹ́ pé ó wà painful shadidan tó jẹ́ pé ó tún ní hardship nínú fi dúnìyà láyé three adjectives ìyà ẹlẹ́ta elérò tó le koko. ǹjẹ́ òtò ni ó fọ létí tí ẹ wo àwọn ọ̀sán àpọ́nlé fọmọ ẹ̀dẹ́ yẹn wọ́n dàpọ̀ ìkàrọ̀ ọ̀bùnà ìbáni adam kódà ìfàgbọ́ wọn lọ́rọ̀ àwọn èèyàn àfa pé sọ́túnmọ̀ pa alákọ̀ọ́lé jù màláìkà lọ àwọn kan ní bẹ́ẹ̀ ni àwọn kan ní bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ṣùgbọ́n tá a bá wùwà akẹ̀lẹ̀ ní sífà màláìkà kò túmọ̀ kó torí màláìkà ń jẹ́ háàdìm fún àwọn èèyàn ni láìpì àwọn màláìkà jẹ́ àwọn náà ọmọ oṣù bá rẹ̀ àwọn kan ń sọ security ń bẹ nínú wọn nínú wọn tó pé èyí tí ń sọ imú rẹ̀ èyí tí ń sọ ojú rẹ̀ lọ́bàdàn kí wọ́n wá withdraw wọn wọ́n máa kó fọ́tì fún wọn àyè tí ń sàdúrà fún yóò wù dúrọ́kù ní sàdúrà fún yóò mọ̀ sípè fún ìwọ náà wù ú tọ́ sọ̀rọ̀ ẹ̀dà òjò orí sẹ́sẹ̀ látara àsìnà látàrí báyìí ìyá onísìnà yàtọ̀ síta yé torí pé alákòóbá wọn fi náà kódà tí wọ́n bá dún wọn arrest torí pé wọ́n ń kó bá wọn tí ò sì sìnà ló fi jẹ́ pé a dákẹ́ tó ti dìtínà rẹ bá dé gbójú ọ̀bá àjọ jẹ́ ni. sọ̀rọ̀ kó nẹ̀tẹ̀ mọ́ sọ nígbà tó bá fẹ́ sàsọ́gbọ́nú tó fẹ́ tàpàṣẹ ọlọ́pìn yẹn àbá tó ní yóò mú ni ọmọ rẹ̀ ní òní jẹ́ tí a bọ́tọ́ lọ́wọ́ bá lè kẹ́ o kí ó dà yọ. sọ gbà pé bọ́lá ń ṣe yọ ànẹ́bí wa Yunus ni. àyà ń pàwọn ó ti wọ́ pé ẹ̀fẹ́ ilé yìí tó bá dé a òun ò sì fẹ́ ó sì jáde ọlọ́run wa ni mo lágbára kí n yọ nínú ìyà yẹn kódà ìjẹ́kọ̀ọ́rí àdẹ́wò mi tó ju ìyàtọ̀ sáfún lọ ó kó sínú odò lóru. ẹja gbèmí lágbàtọ́ ọkùnrin onídà okó bẹ̀ ńlọrẹ́ bẹ̀ ọba ọnu ẹja nígbà ọba ẹja wọn àwọn ọkọ̀ ẹja kẹgbẹ́kẹ ọ̀kẹgbẹ́kẹ fẹ́ jẹ́ méje wàláwọ̀ ààrẹ kí àdáwò kí ọmọdé ni ọmọ bá kú tó máa ń ọmọ kú ikú gẹ iná iná akó tán ah, la ilaha illa ní tó yìí tó kó yẹn ò nídìí ò ní di one million rẹ̀ ẹyọ kan la gbọ́ pé ó wí gbọ́lọ́hùn yẹn báyìí àlọ́ ní tí mo wí tipẹ́ ní títí mọ́ ní ìwà tẹ́lẹ̀ ni ohun tá ní ń gbọ́ yìí ọlọ́run ti mọ̀ tẹ́lẹ̀ òyìnbá ẹlọ́yọ́ ẹja pọ̀ kó dojú sókè kò kú ẹnì subhanallah ìgbà tí ó tún wá jí tó délé ayé padà ìlú tó sákò àwọn náà ti túbá gbogbo alábòsí nǹkan ìkúndí lọ ń dábòsí tó wọ́n ti padà ilẹ̀ bá mọ kéré òjò ìyá tó sú ọba kò mẹ́ tí wọn náà bá túbá ó sì náà wàhálà tá a kó sí wọ́n tó ń nàìjíríà ò ní da báyà wọ́n ní lọ́fẹ́ da fún wọn bẹ̀ àwa nígbàgbọ́ ní ọlọ́wọ́n bá wa pé nàìjíríà ọ̀dà anígbàgbọ́ pé ìlú wa ọ̀dà anígbàgbọ́ pé ayé wa ọ̀dà ọ̀dà ló fi ń wò ó pé ayé ò lè da mọ́ tí náà bá ti da ayé ọ̀dà. naam ó ń ná ní tí ń dóde nílé ayé kàtàlì kìyàmà lọ́la òun náà ni ìpele ìyà kí ń bẹ fún onísìnà tọ́jẹ́ pé eléyìí làwọn ọmọ àjẹ́nà sá fún tí wọ́n fi nínú ìròyìn ti wá ó òun náà ni pé abẹ́ wa á sọ ìjọmọlúàbí wa tá a ní mọ sọ káwọn obìnrin wọn pé ẹ̀ẹ́ kódà wọ́n mọ̀ sọ́fà àwọn kéékèèké bíi pé ẹ náà wọ́n ti kòtò àbá ti nígbà torí pé ó ti ṣe sílẹ̀ pé kódà tó bá rọmọ tí wọ́n ń ta fún yóò sì mọ̀ dàsára tọ́bára ọmọ tí wọ́n ń sábà fún lẹ́bí mọ́ rí àwọn àgbàlagbà míì bí àwọn ọmọ ẹlẹ́rí tíṣà yóò sì mọ rẹ́pọ̀ ọmọ five years ọmọ nọ́ọ̀sì ti mẹ́lá bẹ̀rẹ̀ bàbá mi mọ rẹ́pọ̀ ọmọ rẹ̀ níbi títí ẹ ti ba mọ́ni dé nìyẹn àbí sáfẹ́ ẹ mọ́ gbọ́ ni. látàrí báyìí ọlọ́run kó ṣàánú wa kó ṣàánú wọn náà àtẹ̀mí náà ọlọ́run kó tún ayé ẹnì kọ̀ọ̀kan wa kó tún ṣe ọwọ́ mm-hmm. ajé kálíkì yàmà wa kó jẹ́ kọ́ dáa. àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ sùwánì wọ̀ tààrà àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́ọ̀ṣẹ̀ wa ní èèyàn inú àlùjẹ́ náà káwá ní ẹ̀sìn jìnnà sí kí o ní jẹ́ kí a wà lè jẹ́nà bákan náà gbogbo àwa tí a bá tún fẹ́ ṣe olùkúnlọ́wọ́ fún ètò àlùdà bá ti sọ àkáǹtì nọ́mbà tí a fi sọwọ́ sí òun náà ní zero zero zero five one zero three one seven nine bẹ́ẹ̀ náà ni gbogbo àwa tí a bá tún fẹ́ pè wọlé nọ́mbà tí a mọ̀ pè sí òun náà ní zero eight zero seventy six zero three ninety six one four àbí ká pè zero seven zero sixty two five nine nine nine nine four ṣùgbọ́n síwájú kí a tó gbé ìpè bùsáàsù wa ẹsọ lánàá ẹ béèrè béèrè kan tí kò sí ẹni tó gba ìdáhùn sí ìbéèrè náà pé kí ni túmọ̀ fẹ́mi Allahu ní màtàmí ìdá. ìtumọ̀ rẹ̀ náà àwa fẹ́ tu ní èdè nípun ti gbogbo wa pátápátá àlọ́pọ̀ jẹ́nẹ́rálì ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba ń gbọ́ ẹni tí ń fi ẹ̀yìn àtọ́pẹ́ fún un tí ó sì sàn lẹ́sàn lórí rẹ̀ nta àbá mi pé tí ó sì sàn lórí rẹ̀ ni pé wọ́n ní tàbá ọlọ́run gbọ́ so ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ẹni tí ń yìí ti ń fọpẹ́ fún tí ó ti san ẹlẹ́sàn. wàhálà ìṣẹ̀lẹ̀ wàhálà ìṣẹ̀lẹ̀ wàhálà ìṣẹ̀lẹ̀ orúkọ mi jami kádàrá lọ́la jẹ pẹ̀tẹ́lẹ́. ìbéèrè yìí. ìbéèrè mi ni pé ǹjẹ́ ẹni tí ò kí ń ṣe ẹlẹ́sìn ìsìláàmù. ǹjẹ́ ó yẹ kó sọ fún ọkùnrin láláàtú àpéká lọ ṣe sàrà káti gbàgbọ́. wàhálà ìṣẹ̀lẹ̀ wàhálà ìṣẹ̀lẹ̀ kódà ìjẹ́ mùsùlùmí àbí ìmọ̀jẹ́ mùsùlùmí tó bá lálàá tó sì ní ẹ̀kọ́ tọ́ba lálàá sí yàn kò ní sọ fún ẹnìyẹn tọ́ba jẹ́ pàápàá tọ́ba jẹ́ làbúrú kò ní sọ fún yọ̀ọ́kẹ́ òun yọ̀lọ̀ bá ti sàárà àti kó sì mọ ṣàdúrà fún tó tọ́ bá ti sọ aburú yẹ kókó dàkẹ́ni yóò sàárà ọ̀kìn rẹ̀ ọmọ ọ̀bẹ ńbẹ tọ́ba tó ajẹ́ mùsùlùmí tọ́ba ní wọ́n ti gbà á bọ́ kódà tọ́ba lọ́la sí yẹn mọ́ ọ̀sẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ti ń ṣe kí ni ti ń dínkù díẹ̀ díẹ̀ ká sọ̀rọ̀ fún nǹkan ah, ah, tí ń bẹ ẹsẹ̀ mú lọ́kọ̀ mi náà dàmí láì bàbí. ṣẹfẹ́ dáhùn béèrè kẹtọ́ béèrè béèrè yìí nàlẹ́ ọ̀rọ̀. ẹ dákun púpọ̀ ẹgbẹ́ rédíò yìí. naam ìbéèrè yìí. bí wọ́n bá rí ọmọ yìí. naam. ṣé wọ́n pa. tó ṣe kí ni tí wọ́n bá rí kí ni. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí ni ò àgbọ̀ yín ariwo yẹn pọ̀ níbí. wàhálà ètò sàlámù sí ẹfẹ́ béèrè béèrè ni ẹfẹ́ dáhùn béèrè. ẹ jẹ́ ká fún yín béèrè kẹ́kẹ́ dáhùn kẹ́ bàbá àgìsẹ̀ mú ti ń bẹ̀rẹ̀ lónìí ṣe ti rẹ́dì. ẹ dákun ẹ̀ka sọ̀láṣí ibrahimiya ẹ̀ka fún wa tá a mọ̀ sí níbi àtáyá tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ mọ̀. Allah salli ala Muhammad wa ala ali Muhammad. كما صليت على إبراهيم آمين وعلى آل إبراهيم نعم وبارك على محمد نعم وعلى آل محمد نعم كما باركنا على إبراهيم نعم وعلى آل إبراهيم نعم في العالمين إنك حميد مجيد أبيجو أبيجو so báàgì sẹ̀mú o sí five kg ni àbí ìbẹ̀tún ẹni ká fún yín nọ́mbà yín ẹ̀rẹ̀ pé wá àti sọ pé ẹni tó bá jẹ ẹ̀bùn tó bá jára aṣáájú tẹ́gùn rẹ̀ bá ti díjọ́ kejì á dà á pọ̀ mọ́ tẹlifí tá a fẹ́ fún lẹ́yìn ẹni tànẹ́kì ò tí ì wá gba tiẹ̀ òní náà lẹ gbọ́dọ̀ gbá. so ẹ̀kẹ́ sí wa ní ọ́fíìsì wa ní sub number twenty ní kọ́láwọlé ní kọ́fílẹ̀sù complex tàbí kẹ́ pé nọ́mbà pásánà nọ́mbà wa lẹ́yìn ẹ̀kọ́. naam tẹ́ bá ní béèrè. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ̀yin tẹ̀ ń pe pásánà nọ́mbà wa èyí ń kálí àníkẹ́ pè. naam kí ni afẹ́ nọ́mbà ni. àmú nọ́mbà a sọ pé èèyàn kan sọ ẹni tó bá ní ìbéèrè ní pípé wa ohun tó fẹ́ mú nọ́mbà kan sọ ọ́ dìgbà míì lọ́nà rẹ̀. wàrí kò sọ̀rọ̀ àwọn ọmọ ọmọ ọmọ kọ́sùn. àpẹẹrẹ yìí sọ̀rọ̀ láti. náà kí ni ìbéèrè yín. afẹ́ mú nọ́mbà yìí. mo rò pé gbọ́ ohun tá a sọ fún yín nìsín. orúkọ yín. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé ǹjẹ́ ó tọ́ fún ọmọ mùsùlùmí bóyá àfáà kí ẹ pẹ̀tọ̀ ẹ dákun ẹ bá wa ṣàdúrà lórí àlámọ̀rí àbí kí ẹ lọ bá pẹ̀tọ̀ lórí àlámọ̀rí ẹ bá jẹ́ pé bóyá ó ń sóògùn àbí nkẹ̀kẹ̀ àbí onídàákẹ́kẹ́ pọ̀ gbọ́ lórí pé ẹ bá wa ṣàdúrà tí ó tọ́ fún mùsùlùmí rẹ̀. pé a bá yẹn ṣàdúrà sẹ́kọ̀ òun gbéra rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ pé ẹ mọ kó bùkátà yín wà lómi tọ́ba jẹ́ pé bẹ́ẹ̀ ni kọ̀lẹ́tọ̀ ṣùgbọ́n tọ́ba a ní bùkátà tá a sì bó tiẹ̀ jẹ́ pé nǹkan nípìnlẹ̀ òun náà fẹ́ kó sábẹ́ bíi pé yẹn ń tọrọ nǹkan yẹn gbé rẹ̀ sípò ẹ̀ ń tọrọ lẹ̀ so kọ̀sá máa ń ká sọ pé ah, mo ní bùkátà báyìí ẹ̀ mo bá mi bẹ̀ lọ́hùn lókè pẹ́ẹ́lí kan lókè gbéra rẹ̀ kalẹ̀ pé mínísírì ìbẹ̀ lọ́hùn àwa ni wọ́n á gbé bá tí ọba àwọn yẹn bíi pé tẹ bá bẹ̀ lọ́hùn fúnra yín ọlọ́run ò so á kọ wọn ní bùkátà ní bóun sì mọ bẹ̀ lọ́hùn ni à ní gbéra wa kalẹ̀ fáwọn láti sẹ́ ní mínísírì yìí nígbà àdúrà bíbí àbùkátà so ẹnìkan béèrè béèrè pé kí ni dàbí ẹni tí ń bú àwọn sọ̀hábà ohun tí imam malik fi dáhùn náà ní fi dáhùn lórí platform abu sofiya òun náà ní pé imam malik ní ẹnìkan onímọ̀ fẹ́nu àbùkù náà sábà àfikọ́ jẹ́ káfíò ó ní ẹ̀rí àwọn ni pé aya muhammadu rasulullah walladina mafata ni ni yagizo bi imul kufar wọ́n ní pé ẹnìkan onímọ̀ bú sọ̀hábà àfikọ́ jẹ́ káfíò so ọwọ́ lè ti bẹ̀rẹ̀ kọ́mọ bú wọn bẹ́ẹ̀ kò tí yé asàlà yẹn torí pé léda kúlù mọ wọ́kọ̀ àfi kúfúrú wọ́kọ̀ àlùkúfúrú àlẹ́ yìí lọ́dọ̀ wáyé kọ́ ti sàlàyé Ah, àwọn ọmọ bá lò níbàálò pé káfíìrò ni bílẹ̀ ìṣe jẹ́rìí. Ẹ̀dàkùn kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ah, Ẹ̀dàkùn ìjà gbọ́rọ̀ yín. Tọ́ba ti fẹ́ pè wọlé ká ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ rédíò wa. Gbọ́ wa kẹ́tù fẹ́ mọ gbọ́ra yín gbàtẹ́ bá ti pè. Wàlẹ́kùn sálàmù ọ̀rọ̀ ọ̀rọ̀ Bọ̀rẹ́ bí ló ń sọ̀rọ̀ láti ṣàfihàn. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ẹni tí ó bá ti ṣèyàwó tó wá ń ṣe sílẹ̀ sọ́pàá ah. lóòkó tí ó dẹ̀ jẹ́ pé ìyàwó rẹ̀ ló dádúró. ó tó ìyàwó kò sí ìyàwó asọ́run pé sì ní ọ̀dà àfi tó yàn bá fẹ́ náà níbi tí ọ̀rá ìmọ̀lẹ́ ni ẹ̀ tó bá fẹ́ kó ẹ̀bùn fún wa àwọn èèyàn pọ̀ nílẹ̀ tá fẹ́ fún tí ó jẹ́ ọmọ jẹ́ ìtìsíwájú láti fi béèrè àwọn bùkátà wa lọ́dọ̀ Allah اللهم اجعل اصل المقبول منا سبحانك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته